wọ́n fẹ́ fún mi ní two bedroom apartment ìyẹn nínú estate tí ọ̀gá ń gbé gangan. then Bressan you, you speak just like my nigga Tenin man that's new level unlocked wherever you go I go bro. ṣé wàá rí ilé yìí tí mo jẹ́ chief tenant ń bẹ̀ yìí máa máa wá aṣọ́lùdé ń bẹ̀ ń sìn ni. Ah. mo fẹ́ sọ fún ẹ̀yin ará àdúgbò wípé mi ni màá wá bí dédé mu ẹ ṣe gan. wọn ò bí ìjà yín jà oh. bẹ́ẹ̀ ni ìjà yín òun ni mo sọ ah ìyá yín dà. má bínú dóná ìyá mi biologically àbí ṣeréṣeré. kókó mi o wọn ò bí ìṣá yín dà ah. bọ̀dá Sàámú ah. ẹ lọ síbo ẹ kúrò bíbá ẹ lọ sí two bedroom flat kan eh? ẹ tó bẹ́ẹ̀ ọba àdúgbò bíbá yìí lẹ jẹ ẹ wá sọ pé ẹ̀yin kó lọ sí two bedroom flat kan ẹ tó bẹ́ẹ̀ bọ̀dá Sàámú wọn ò bí yín kú. ìròyìn gbóná lẹ gbọ́ tán yẹn o ní yàjò yàjò láti five thousand point five thousand fm.